بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد وعن رجل صحب النبي صلى الله عليه وسلم قال نهى رسول الله صلى الله عليه وسلم أن تغتسل المرأة بفضل الرجل أو الرجل بفضل المرأة وليغترف جميعا أخرجه أبو داود والنسائي وإسناده صحيح نعم حديث إليه أروميان tí kì bá ṣe pọ́nrọ omi wà ń bẹ̀ ẹ̀yìn bá ní ìyàn ń wẹ̀ ìyàn máa fi rògbẹ̀ wẹ̀ èyí fi omi náà ni. anabi alayhi salatu wa salam naha rasulullah sallallahu alayhi wa sallam an tàbátàbí al-mar'atu bi fadli rajul anabi ní mo kọ̀ fún yín obìnrin ọ̀gbọ́dọ̀ máa ń fún mi tọkùnrin fi wẹ̀ kù kọ́ máa fi wẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà gbọ́dọ̀ máa fomi tí obìnrin fi wẹ̀ kù láti máa fi wẹ̀ ìgbà alókù ọkùnrin obìnrin náà gbọ́dọ̀ lò alókù obìnrin ọkùnrin náà gbọ́dọ̀ lò ó tó yẹ wàbá yẹn nǹkan sọ fà wọn yà nábì kọ fún abẹ sallallahu alaihi wasallam ọ̀rọ̀ omi ni ó ń sọ̀rọ̀ ẹ lọ́wọ́ wọn tún ti omi fún ẹ wọn á gbọ́dọ̀ máa fi omi àlòkù obìnrin wẹ̀ obìnrin náà gbọ́dọ̀ máa lo omi àlòkù ọkùnrin lọ́pọ̀lọpọ̀ ọgbà eléyìí ọkọ àtìyàwó ní ń báwò àwọn ìwà ni wọ́n lè yẹ kò tẹ́rì fá ẹjọ́ ló papọ̀ ìtumọ̀ ẹnu èdè pé yàtọ̀ pé sí alọ́wẹ́ tiẹ̀ <laughs> ọkùnrin yàtọ̀ pé ìyá kínní tètè lọ́wẹ́ tiẹ̀ o <laughs> yóò wà bá a lò ó kù nǹkan bá lò kù ìrìn <laughs> náà lọ lò báwo jẹ́ sí pọ́kùnrin tètè lọ bí iṣẹ́ jẹ́ ń sí awẹ́ tèmi màá bọ́ lò kù nígbà bá lò kù kí wọ́n náà ṣe kínní kọ́ bí òun ti bá ń bù kí wọn náà ti kíni wọn náà máa bù nínú náà wọ́n lè yàgò tárì fa. now eléyìí ọ̀làjú kan ni táwọn èèyàn ti gbà mọ́ àwa mùsùlùmí lọ́wọ́ àwọn alákọ̀wé ní a máa wẹ̀ papọ̀ ní tiwọn àwọn oníkọ kí wọ́n wẹ̀ papọ̀ mọ́ àbẹ́ tẹ́lẹ̀ bá dánwò ni àbádánwò kan ni àfa ṣáàkìrù àdánwò ni àbí ìsádánwò àwọn oníkọ kí wọ́n wẹ̀ papọ̀ àtọ́kọ àti ìyàwó mọ́ àwọn alákọ̀wé ní àwọn wẹ̀ papọ̀ ànábì sí ni wálé yàgò fa, fá. jẹ́míà. ẹjọ́ máa tọwọ́ bọ̀ ẹjọ́ máa fà ẹjọ́ máa fà ẹjọ́ máa fà ẹjọ́ máa fà. tó inú ìlànà nìyẹn ẹjọ́ wẹ̀ papọ̀ tó ṣé omi tóbìnrin bá wá lókù tàbí tọkùnrin bá lókù tọkùnrin bá lò àbí tóbìnrin bá lò wọ́n sọ fún wa pé ìtọ́ dáa jù ó ní pé ẹ má lomi kù fúnra yín torí pé tó bá jẹ́ sí pẹ́gbìn bá ní àsìkò tí wọ́n jọ ń lò papọ̀ náà àlòkù àlòkù ara wọn náà wọ́n ti kí ni iná wọn ń lò kánífì wọ́n jọ wẹ̀ papọ̀ náà ni àlòkù ara wọn náà wọ́n jọ mọ̀ lábí ńkọ́ ni àwọn fi yára pé kì í ṣẹ̀gbìn ṣùgbọ́n jú wa níwèé yìí tó dáa jù òun náà ni pé kájọ lò papọ̀ tá a bá wá ní condition yìí pé kọkùnrin ọwọ́ tiẹ̀ lọ́tọ̀ kóbìnrin ọwọ́ tiẹ̀ lọ́tọ̀ kò sí láì sílẹ̀ omi tó mọ́ ni bó o ní amúkú ẹran amúkú àlòkù ẹran bùkánì pé agbómi kalẹ̀ ní ìsìn ìwúrẹ́ rẹ wá tẹnu bọ̀ ó mú ń amúkú rẹ̀ ọmọ àbí ọmọ nígbà tí àlòkù ẹran bá mọ́ bóò ni àlòkù èèyàn ti wá ní mọ́ mímbà bí àwòlá ẹni pé ọmọ tí wọ́n jú wa níwèé ń tọ́ dáa jù pé ká ṣe náà ni tí wọ́n sọ fún gẹ́gẹ́ bí hadith mi ó ti wá fún wa pé ànábì ṣe bẹ́ẹ̀ tábà fẹ́ wẹ̀ nílé ọ̀tàn pé omi eh, ní bọ́kẹ́tì là ń sọ yìí ṣe pé àlòkù tò sí sáwà náà wọbẹ̀ sáwà wọbẹ̀ o torí pé kò sálòkù sáwà ó lo tiẹ̀ ó kó ń bẹ̀ ń tiẹ̀